نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده له وأشهد أن محمدا عبده ورسوله وبعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد أيها المستمعون الكرام والمستمعات السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم ورحمة الله سبحانه وتعالى وبسيكم قدر يقدقوا لوري آه ìdánilẹ́kọ̀ọ́ wa ti òní mo fẹ́ bí àsìkò bá ti lọ díẹ̀ kí ọlọ́run tó kádàrá kí á bẹ̀rẹ̀ walhamdulilayi ala kulli hal ní wọn bá àsìkò tí ó ṣe kúnlẹ̀ náà ẹnití olúwa bá bá kádàrá kí á lè gbé yẹ̀wò fúnra wọn kí a lábẹ́ àkọlé manhiyatu nabi sallallahu alayhi wa sallam ìdúgbò àwọn tí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam tí yóò kọ̀ fún pé ajínà sí láti máa máa fi bá sàárè lò láti máa máa ṣe níbi sàárè àti mú wá fún wa ní àwọn oríṣi bíi mélòó kan èyí tí a mú wá gbẹ̀yìn òun náà ni ìmọ̀ fi túràrí lọ́fíńdà ká máa fi síbi sàárè lẹ́yìn bàtà àti sin òkúta àjẹkẹlẹ yìí ló wà lára tí ó tako ìlànà ìsìláàmù bákan náà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam kò kọ irú ìṣesí báyìí fún wa lára àwọn tí Islam tó kọ fún wa láti lè máa ṣe ní ìfipá sáré lò wọ́dù òṣùtúrò àléhà òun náà ni ìmá fi ìmá tatẹ́ kọ́tìn kọ́tìn ni wọ́n ń pè ní sòtúrò kéèyàn máa ta gàgá bíi kọ́tìn ká máa ta lé orí sàárè nígbà tá a daṣọ bò nǹkan ìsìláàmù kọ eléyìí eléyìí ò dáa tó eléyìí náà ó ti kó sí abẹ́ ìmọ̀ nǹkan lé sàárè lórí àwọn àlùfáà ní lẹ́hánà wọ́dà àsòtò wọ̀tọ̀tà ìrọ̀sírọ̀ àlẹ́ kòbó yóò fi dèjì la tààzí ni ha wọ́tẹ̀kì ni ha. torí wípé kéèyàn máa da aṣọ bu sàárè ká dáàbò eléyìí ó máa kò pèsè kí aṣọ di tó tóbi tí ó wo lójú àwọn èèyàn tí wọ́n bá ń wò ó tó sàárè wo tó lè lè ta fi aṣọ bò yìí. والنبي صلى الله عليه وسلم كما في صحيح البخاري بكنا بيتنا نبوة محمد صلى الله عليه وسلم إذا مش بين صحيح البخاري أن عائشة قالت هو لقد يا وعائشة أبي رضي الله عنها كل وبان يونس يا دادا يا وعائشة رضي الله عنها أني دخل علي النبي صلى الله عليه وسلم في البيت الكرام والكرام ستر رقيق من صوف ذو ألوان مختلفة أي ملون إنسي أنكو نقرأ òun náà ní aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ tó ní àwọ̀ oríṣiríṣi lára ìyàwó Aisha radiyallahu anha ó là nàbí wọlé tọ̀ mí lẹ́nu ọ̀nà alẹ́ ilé mi kọ́sìnì kan bẹ́ẹ̀ tí mo fi síbẹ̀ fi ìṣúwà àwòrán bẹ́ẹ̀ ní ara kọ́tìnì yìí àwòrán oríṣiríṣi tí wọ́n bá ní súwà jámọ́ súwà ọ̀tún oníyàn sùrọ̀tún sùrọ̀tàní sùwárọ̀nù àwọn àwòrán oríṣiríṣi tí ìṣẹ̀yìn ọ̀kan tí kìí ṣe méjì lẹ́ńbẹ̀ lára pọ́sẹ̀lì náà. فتلون وجهه صلى الله عليه وسلم oni ojú anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ojú anabi kuma ojú anabi ṣe kíni ó kuma nígbà tá anabi sallallahu alayhi wa torí àwòrán náà ojú ànábì pọn so látara délé yìí ànábì muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó chẹ́ǹjì ojú sí àwọn àìsà pẹ̀lú kọ́tìnì tó ní àwọn àwòrán oríṣiríṣi ní ara yìí gẹ́gẹ́ bá a ṣe mọ̀ a rí pé àwòrán ti ń bẹ lára kọ́tìnì kì í ṣe èyí tí wọ́n fi gbígbẹ́ bí kì í ṣe pé èyí tí wọ́n yà sí ara rẹ̀ ni gẹ́gẹ́ bí àwọn oríṣiríṣi tí a máa rí lẹ́nìí wọ́n lè fọwọ́ bí yà wọ́n lè fi irinṣẹ́ ká fi yà kó sáà ní àwòrán la. wọ́n ní fàhàtẹ́kẹ̀ ìyàwó Aisha radiyallahu anha ní ànábì wá yá wa qalat tó já wa qalat ìyàwó Aisha radiyallahu anha ní qalat sallallahu alayhi wa sallam ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam sọ wípé inna من أشد الناس azaban يوم القيامة الذين yusawwiruna hadhihi as-suwar ọlọ́sẹ̀ ọlọ́mọ ọba ní àwọn èèyàn dájúdájú àwọn ènìyàn tí wọ́n máa bẹ́nu ran àwọn èèyàn títí àwọn olè jù ní alqiyama ni àwọn ènìyàn tí wọ́n ya àwòrán wọ̀nyí dájúdájú àwọn èèyàn tí wọ́n máa bẹ́ẹ̀ nínú àwọn èèyàn tí ìyàwó lè jù níjọ́ gbẹ̀ǹde alkiyama òun náà ni àwọn ènìyàn tí ń ya àwòrán wọ̀nyí. eléyìí ń tọ́ka sí pé ìyà àwòrán lájú òfin Islam lára nǹkan tí ó yẹ kí mùsùlùmí ó jìnnà sí púpọ̀ ni láì pé bùkátà bá béèrè fún un. kódà ó yẹ ká jìnnà sí débi pé ká fọ̀rọ̀ khilafu al-ulama fi taswir suwar káfílẹ̀ fáwọn afáàyànfà nípa pé tó bá jẹ́ tó bá jẹ́ ala taswir èyí wọn ni irinṣẹ́ tó rán sí ìdípa owó yà tó bá jẹ́ kó ní kọ́ èyí tó fìyà kódà báwọn àlùfáà bá yàgbá tí wọ́n bá ní yàgbá ẹnu lórí àgbọ̀yé agbègbè kan nìyí táwọn ilé ìsọ fún dáadáa tí wọ́n lábẹ́ ẹ̀rí tí kálukú ń lo ẹ̀rí mú báyìí mú báyìí nìyí tó fi ń dáa ní sẹ́yìn ó jìnnà sí gẹ́gẹ́ bí mùsùlùmí. sọ anábì sallallahu alaihi wasallam ní nínú àwọn èèyàn nínú àwọn ìran èèyàn tí àwọn olè jù níjọ gbẹdẹ àgbéyàmọ lára àwọn làwọn tí wọ́n máa ń ya àwòrán. eléyìí tọ́ka sí pé at-taswir min kabā'ir adh-dhunūb kéèyàn máa yàwòrán lára àwọn ìṣẹ̀ àìmáyé aburú sí àwòrán yìí àti dá sí àwùjọ láàrin àwọn tí wọ́n láwọn jẹ́ olùkọ́ ọlọ́mọ ọba gbọ́ àìmáyé aburú ló ti dálẹ̀ àwọn mùsùlùmí mélòó mélòó mùsùlùmí lè ní tó já pé látara àwòrán ló ti dẹni tí ń borí ìbalẹ̀ fún ẹ̀dá mi yàtọ̀ sí Allah látara àwòrán yóò ra àwòrán àlùfáà mi yóò ra àwòrán ṣéwù mi yóò wá wúwo lójú rẹ̀ ẹ̀tọ́ tó yẹ kó pé fọlọ́wọ́n tó máa gbé fún àwòrán nìyí àbíkẹ́ lómi ò máa rí níbi pé àwòrán yìí tó bá ti wà nílé òun ìṣọ́ àti ààbò àti àlùbáríkà ti wọlé gbogbo àwọn nǹkan báyìí ẹ̀dá pépà lásán la yà àwòrán èèyàn sí kì í ṣẹni òun ló wálé wálé lẹ́nu lé wa ń fẹ̀mí sí náà torí pàṣẹ à ń rí àwòrán rẹ̀ gbogbo àwọn kan náà wọn tó yẹ kí á pè làákàyè padà sí ara rẹ̀ ni láti lè fi ṣọ́ra fún àwòrán yíyà kọ́ńtà tó ṣàánú wa. أما وجب الصدور على البيوت من حيث هو فأمر مباح ما لم يصل إلى حد البذخ والصرف والمفاخرة سؤال àǹfààní eléyìí tá à ń sọ kìí ṣe wípé ká fi kọ́tìnì sẹ́nu ọ̀nà àbí fi sójú wíńdò tí kò ká sábà béèrè fún tá a níbi ẹ̀ lára àwọn nǹkan tó já pé kò sí ní tó dúró ń bẹ̀ ni lẹ́yìn ọ̀fi kọ́tìnì sójú wíńdò rẹ̀ ó fi sí ẹnu ọ̀nà rẹ̀ eléyìí kò sí láìpẹ́ kankan níbi ìwé eléyìí lópin ìgbà táwa bá ti kọjá àlà tí nàbò sì wọ bẹ́ẹ̀ tí nàbò bá ti wọ ọ kí ni pé ń tà ní bùkátà sí làkójọ tá a là fi ṣe kọ́tìn ẹgbẹ́ ta ní bùkátà sí ni ọ̀tọ̀ ni pé wọ́n jura wọn lọ ọ̀tọ̀ ni pé ilé ìfáìn gbogbo yìí ń tí o bá ti jẹ́ fáwòrán níbẹ̀ lára ẹ̀ ìgbàláyé ti ń bẹ lórí ẹ̀ ń bẹ nínú ẹ̀ lábẹ́ òfin Islam ṣùgbọ́n tá a bá ti ra ń tà ní bùkátà sí ẹ̀rí tó sà wá sí jìgìrì àbá àkún wá di pé àkún wá ń kókó sí ní bo ògiri náà mọ́lẹ̀ tí ìdíkè bóyá fi bu àléébù kan bẹ̀ ní gbogbo eléyìí lára tí ó ká jìnnà sí ni ẹ̀rí tó ká má nànà àpà aṣọ fún wa wípé ìmá dá aṣọ ká má dàá bu sàárè nígbà tá a ta kọ́tìn láti fi eléyìí lára ìmọ̀ nǹkan lé lórí ni ìgbà míì ó lè kó sínú ẹ̀ṣẹ̀ kékeré ó lè kó sínú ẹbọ kékeré ó lè kó sínú ẹbọ kékeré mo kì í ṣe pé ìpìlẹ̀ rẹ̀ tá a bá ní nílé pàǹjọ́sìn fọlọ́n látara aṣọ tá a dàbò náà pé ààfin sílọ́ọ̀ náà ni bídí àlàgbé wọlé yẹn yóò sì jẹ́ bọ kékeré torí pé ntọ́nà wọn bò gbé kalẹ̀ ní wàfíìlà lákàsọ̀ ọ̀la gbé kalẹ̀ lákàsọ̀ ó sì jẹ́ àkàsọ̀ tó lè ní ìdẹ́bọ̀ ṣùgbọ́n káàánú ti fi ó lè dọ̀la káwọn yẹn kó dé lẹ́yìn tí wọ́n á padà máa pàtàkì ẹ̀ látara rú àwọn ń táwa ṣe sí ibẹ̀ torí ẹ̀ rú àwọn kan yìí ká ṣọ́ra fún eléyìí jẹ́ ọ̀kan ẹ̀ wá lábẹ́ wípé à ń fi kọ́sìn bolé wa bójú wíńdò wa bu ẹnu ọ̀nà wa eléyìí náà ó kù káta ká sọ àròfin àìmọ́nà náà pa ká sọ lára rẹ̀ tẹ̀wọ̀ pé ọlọ́mọ wa Allah subhanahu wa ta'ala ti sọ fún wa nínú suratul A'raf àyà thirty one olówó bá ní wà kúlò wà sọ́ọ̀bù wọlé ìtòsírífò ẹnna wùlẹ̀ ìtìbọ̀ ìtòsírífì olówó bá ní ẹ̀jẹ̀ ẹ̀mú ẹ̀mọ́ nana apá ẹ̀mọ́ kẹ̀kẹ́ apá èdèkẹ́ fún ìgbàsẹ́ ìlú kàtà ìjọ níbi jẹ́ ẹ̀ńtẹ́ ẹ̀mí mú ká ẹ̀ má lé tẹ́ mà ẹ̀dá yòókù ní ẹ̀ má ṣe wàlẹ́ àtúntò kù ọlọ́mọ wálé ìgbọ̀nà nánà. bákan náà Allah subhanahu wa ní inna ulai yuhibbu al-musrifin ọlọ́mọ nífẹ̀ẹ́ sí àwọn tó pé nínú ó lè òun náà ní kéèyàn máa sọ ẹni téèyàn ná kéèyàn sọ owó ná àníká ṣàwọn má ṣàwọn bákan náà má na tó ní bùkátà sí láti ṣe látó ní bùkátà sí láti lò má ra tó ní bùkátà sí láti jẹ mara ń tó ní bùkátà sí láti mu mara ń tó ní bùkátà sí láti wọ̀ mara ń tó ní bùkátà sí láti lò lọ́nà kankan gbogbo àwọn nǹkan yìí ó kù káta pé mùsùlùmí ó ṣàkíyèsí rẹ̀ torí pé owó tó bá ti jáde pé ṣíṣe rẹ̀ àbí àìṣe rẹ̀ yóò múni rí ìyọnu ọlọ́run ọlọ́run tara ẹ̀ nífẹ̀ẹ́ ni gbígbé jù sílẹ̀ rẹ̀ ọ̀ràn yẹn ni ó jẹ́ fún wa ká lè bàa jẹ́ tó lọ bó nífẹ̀ẹ́ sí kọ́lọ́n dàkún bó nífẹ̀ẹ́ sẹ́nu kọ̀ọ̀kan wa. Al-Qur'an sọ fún wa nínú Suratul Isra àyà twenty seven olùwọ́ba ní iná lùmọ́ba bèrè nàkánú ìkọ̀wánà ṣayàfín wàkànà ṣayìtọ́nù lè rọ̀bì káfúrọ́ olùwọ́ba ní dájúdájú gbogbo àwọn ònànà pàpátá kánú ìkọ̀wánà ṣayàfín gbogbo wọn lọ́mọ ẹ̀yà ṣayìtọ́ gbogbo wọn ọmọ ẹ̀yà ṣayìtọ́ ni wọ́n jẹ́ ẹ̀rí. إن المبذرين كانوا إخوان الشياطين gbogbo àwọn tí wọn bá ti ná náà pa ọmọ ya ṣètọ́ nínú wọn. wọ́kàdá ṣètọ́ nulẹ̀rọ̀ bíi káfúrọ̀ ìwọ̀n bá ní kẹsì lọ́mọ dájúdájú pé àṣetọ́ nùtẹ́rì ni olùṣèkèbèrè sí ọlọ́mọ ọba níjọsìn olùṣèkèbèrè sí ọlọ́mọ ọba ní omi mọ́rin náà ní àṣetọ́ tó gbogbo ẹnikẹ́ni tí máa ti ná ní àbà ní ṣàìmọ̀wé ni torí ọba adẹ́dá òfin ọ dúkìá nítorí kó o na ná nínàkúnà. wọ̀lẹ́ àtọ̀bá ti rò ẹ gbọ́dọ̀ náà ná tó àṣùwọ̀n tí wọ́n sì àṣùwọ̀n tí sì gbogbo náà ká náà síbi tọ́nà ọba fẹ́ ká náà wọ wá sí ibi tọ́nà ọmọ ọba ìmọ̀ anáwó sí ojú ọ̀nà àbàjẹ́ lára rẹ̀ ní ìfún olórin lára rẹ̀ ní ìfún olórin gbogbo ìwọ̀n orin yòówù tó jẹ́ ìmọ̀ anáwó sójú ọ̀nà àbàjẹ́ ara ẹ̀ lẹ́kẹ́ ìmọ̀ anáwó fún olórin. ṣé orin kíkọ nínú ẹ̀sìn ìsìláàmù farama nígbà tí ìsìláàmù sì lè kẹ́yìn ó jẹ́ pé yóò máa kówó rẹ̀ lé nǹkan tọ́lọ́mọ ọkọ̀ òní fẹ́ sí kó máa kówó rẹ̀ lé nǹkan ìsìláàmù farama. eléyìí ètò burú jáì ni ṣùgbọ́n ló tó máa ròyìn pé bóyá òun ṣe dáadáa fún ìyàn náà ni gbogbo eléyìí kò dáa ẹlòmíì lè gbowó rẹ̀ kalẹ̀ fáwọn oníbọ́ọ̀lù sọ́nà tọ́lọ́ wọn fẹ́ ká náwó wa kí nìyẹn lára ẹ̀ máa náwó sí ọ̀nà tọ́lọ́ gbogbo ẹnikẹ́ni tí bá ti ná dúkìá rẹ̀ síbi tó ọ̀fẹ́ olùdáná àpàdé. torí ẹ̀ ọlọ́wọ́ bá ń ṣòfin káná nínú tó ń bá fún wa ọlọ́wọ́ bá nílò yóò fẹ́ kú sáàtì mẹ́ta àti yìí wà wọn kó jọrọ àlẹ́ yìí ló gbogbo falẹ̀ yóò fẹ́ kọ́ mi má àtà fún wa ọlọ́wọ́ bá ní kíkà ló kú ná bá a bá ti fún ọmọ ẹni a bá fún púpọ̀ kó ná púpọ̀ ẹni a bá fún níwọ̀n kó ná níwọ̀n náwó bá ti lágbára ṣùgbọ́n tó nà tẹ́ máa náwó sí náà nìyí ọlọ́run ọba náà mú ṣàlàyé rẹ̀ ó ní wọ́n á ń fi kún fi sabilillah ẹ̀ná sójú ọ̀nà ọlọ́run sabilillah ní gbogbo tá a bá lè náwó sí sínú ọlọ́run ọkọ̀ òdò sí sabilillah nìyẹn ká fún yàn ká bálákà lówó sabilillah ní ká fún wúrà yàn ká fún yàn lẹ́kọ̀ọ́ sabilillah ní ká fún owó ràn yàn lọ́wọ́ láti rí ìjọsìn kan tó já pé kò lè rí iṣẹ́ àdúgbò lówó gbígbà tá a fún owó ràn yàn lọ hajj tá a fún yàn lówó tó fi ṣe ọmọra tẹ̀lé lò láì ní ká fún owó kó àwọn èèyàn tẹ̀lé lò láì ní ká owó dáwọn èèyàn ló fowó tẹ̀lé lò láì ní ẹni tí ò rí lé gbàgbé tí ò rówó lé san ká ṣàánú ẹ tẹ̀lé lò láì gbogbo yẹn sọ̀rọ̀ wọn bó ni wọ́n á fi kó fi sẹ́mi lọ́ọ́ ẹ̀ ná sójú ọ̀nà ká lówó wa ní okùnfà tí ma òfin ọlọ́wọ́ ó fi fọ́nká sẹ̀dínlù láìní. gbogbo yìí kí yọ̀nà téèyàn kan bá mú bẹ́ẹ̀ tí bá náwó rẹ̀ lé lórí sẹ̀dínlù láì náà ni àwọn ọ̀pọ̀lọpọ̀ jẹ́ kí rẹ̀ wọ́n á pọ̀ sí i látara wípé dáa amẹ́rin àbá àti máa ń sọ pé àbọ̀ ti ń nà yọ lọ́wọ́ tó máa pọ̀ sí lọ́wọ́ rẹ jẹ́ wíwá lè fún orí ìbúfẹ́ nìyẹn wájú ọlọ́run tó ń tẹ́bi tí ń nà sí òun yìí kì í sọ̀nà tó yọ ọlọ́run ọba nínú. tó gbogbo ibi tá a bá ti ná dúkìá wa sí tó lu ọba ò bá ti nífẹ̀ẹ́ sí ìnáwó sí irú bẹ́ẹ̀. eléyìí lára àlìsọ́rọ́ wọ́tẹ̀rìn ìnákùná òní gbogbo ibi kíbi tá a bá ti náwó sí tó já pé ibi tọ́lọ́run ọba nífẹ̀ẹ́ sí ni lára ìfáàkù fi sabilillah kéèyàn owó kaná sójú ọ̀nà ọlọ́mọ ọba ni ẹni tó ń gbé mọ́tò tó gbé e kalẹ̀ fẹ́ni tó dágbé yóò máa gùn yóò máa gùn lọ síbi tó dáa yóò máa fi ṣe dáwà káàkiri ti sọ̀rọ̀ ọlọ́run kiri àbó gbé mọ́tò fún yàn pé àpò oníṣẹ́ lọ́wọ́ olóma mọ́tò wa yàwó gbé fún ọlọ́mọ wa òun náà sá níyàn ní sẹ̀bẹ́lò láì ní abẹ́ni tó gbé fẹ́nìkan ni pé ìwọ olùnánàkúnà ònìyẹn ètò náà yẹn ò ní ládáwájú ọlọ́run kódà kò tún nílò ọlọ́fẹ̀ẹ́ yóò tó gbẹ̀sẹ̀ ń dé òun àti ibi tọ́lọ́ ọ̀pọ̀ òun ibi tí a ti lọ òun náà ní pé gbogbo àwọn nǹkan tá a bá fẹ́ máa ṣe ẹ̀jẹ̀ kó máa jẹ́ ètò máa jẹ́ níwọ̀n tí wọ́n ṣe kódà bó jẹ́ pé lára àlùmọ̀bà hàt àwọn tí ọlọ́run ọba kú wa lẹ̀ pé bó bá ṣe wù ọ́ ṣe náà ní ká má kọjá àlọ́ náà ọlọ́run ọba fún wa lóhun káwọṣọ káránṣọ kádìpìlà káwọ bàtà má ṣe má nana àpà má wọ̀ kú wọ̀ tó bá kú wọ̀ rẹ̀ la tó má kú wọ̀ kú wọ̀ ni tẹ̀gbẹ́rù yìí wọn náà gbogbo àwọn kẹ́yà gbọ́dọ̀ gbọ́ ní gbogbo nsáàbà tí ná síbi tó já sí pé à ń náwó wa síbi àkùnrin ìbínú ọlọ́run o ti dìná kùnà o ti dìná àpà gbogbo nsáàbà tí ná bí tó já sí à ní ìbínú ọlọ́run látara rẹ̀ tó bá já pípẹ́ láàyè ẹ̀kọ́ àfisìlá òun ní sẹ̀mílù láì ní tó bá já pípẹ́ láàyè ẹ̀kọ́ àkàtún gbádùn lásán ní iye òun kò sí kankan lọ́rùn wa ẹni tó mú rẹ̀ tó fi ra ọtí tó mú èyí òun gbẹ̀jẹ̀ torí pé tọ́lọ̀ òun fẹ́ kó fún rà ló fi rà ẹni tó sì mú wo ti ẹ̀ ní tó fi ra ẹ̀ẹ́ ó fi ra mọ̀tínà ó mú èyí òun náà ní kò lẹ́sẹ̀ kan tí ó gbà kò sì ní ládàkà tí ó gbà lórí ẹ̀ àmọ́ ibi tó náwó rẹ̀ sí kò ní gbẹ̀ṣẹ̀ àmọ́ tó bá yá pé àníyàn dáadáa ló bá fi náwó yẹn ní bá ti wà nínú àwẹ̀ ṣe ó fẹ́ sinú wára olóra mọ̀sínà ni ló bá dà á mú ni yóò gbà dáadáa torí pé ní tó jẹ tó mú yẹn ti so papọ̀ mọ́ ìjọsìn gbogbo ta bá wà wọ̀ tá bá jẹ tá bá mu tá bá ná lórúkọ wípé ká lè fi rẹ́sìn ọlọ́run ọba ká lè fi rí inú tó gbòǹgbò eléyìí dára fi sẹ̀dẹ̀ lè láì ní lókùnbà tí o bá ti já sí pé ìtọ́lọ̀ wọn bá ṣe lé wọ̀ ni tó torí ẹ̀ eléyìí jẹ́ mọ́ àwọn àfikún. àwọn ibi tá a ti lọ náà ni wípé lábẹ́ àwọn màkìyà tó tòmó eléyìí tí olówó ọba Allah subhanahu wa ta'ala ṣe lé wọ̀ fún mùsùlùmí bá a gbọdọ̀ ṣe látòrí àwọn Muhammad oníná ni albináwó alẹ́ lára tó wá kó sábẹ́ albináwó alẹ́ kòbó oníná ni sátìrò ká máa kọ́ba sàárè bóyá pẹ̀lú aṣọ àbí pẹ̀lú tapolí àbí pẹ̀lú nǹkan mìíràn gbogbo eléyìí ká ṣàkíyèsí ká sì jìnnà sí kọ́lọ̀mù tó ṣàánú ẹnìkan ká wa. bákan náà lára àwọn nàìjíríà eléyìí tí ó takò òfin Islam òun náà ni àtọwáfù hawlẹ̀ kubur àtọwáfù hawlẹ̀ kubur kẹ́yìn ó máa tàwáfù sàárè gbogbo àná tí wọ́n pè ní tàwáfù sàárè ní báyìí ẹnìyàn wà lọ kékeré ni wọn lọ wọn bọ láyìíká sàárè ńlọ ń bọ láyìíká sàárè láì sí iyèméjì ẹni yẹn ó ti ṣe ìta wọn sí tọwá ó ti tàwá kù sàárè kéèyàn máa wá tàwá kù sàárè ní min ibadati ubadi al-qubur al-quburiyun àwọn kan máa ń pè ní quburiyun hum muslimun lakinnahum quburiyun mùsùlùmí ni wọ́n ṣùgbọ́n mùsùlùmí tó já pé tẹ́sí òfẹ́ ká máa ṣe níbi sàárè wọ́n ṣe ń bẹ̀ tán ni wọ́n pẹ̀lú tí wọ́n máa ń pè wọ́n ní alukobori yúùn alukobori yúùn. tó lára ìṣe sí àwọn alukobori yúùn kò náà ní ká máa tàwa kó sàárè wọ́n máa tàwa kó sàárè wọ́n máa rọ kiri ká sàárè ló ẹ̀mí báwọn ń jọ́sìn fọlọ́ eléyìí àṣìṣe ńláńlá ni tá a gbọ́dọ̀ jẹ́ náà sí i àtọwáfù hàwùlẹ kúbúr kẹyìn máa tàwáfù sàárè àbúrò lágbàá ni ìwọn wa tàwáfù sàárè ó wà ń bẹ lórí ìlànà méjì alḥalatu kúlà ìṣesí alákọ̀ọ́kọ́ nǹkan tàwáfù lillahi tó bá jẹ́ pé tàwáfù tá à ṣe à ń tàwáàfù lẹ́ni tí ń jọ́sìn fún Allahu ni à ń tàwáàfù sàárè àmọ́ ẹ̀mí pé à ń fi tàwáàfù sàárè yẹn ti lọ́wọ́ ọba ni ẹ̀rí lillahi yataqarrabu bihi yataqarrabu bihi at-ta'ifu ila Allahi hawla hadha al-maqam aw al-qabr aw ad-darih aw al-'atama allati يزعم أنها مقدسة فالطواف والحالة هذه بدعة من أعظم البدع نكارة وشناعة irú tàwákù tá a bá ń ṣe yìí lẹ́ni wípé à ń fi tàwákù yẹn à ń tàwákù sàárè à ń lọ àmọ́ láyìíká sàárè à ń lọ à ń kórè sàárè à ń kórè sàárè lẹ́ni pé à ń fi lọ́wọ́ ọba láì sí èméjì bíbí àlá bíbí àlá lára àwọn ìwà àbàjẹ́ tó sì burú jáì òní kí àwa mùsùlùmí kó máa wá tàwákù sàárè tó gbọ́dọ̀ wọn bò bí àyè kankan kalẹ̀ láti ṣe tàwáàfù rẹ̀ àyàfi kàába nìkan kàába kan ṣoṣo tá a ti máa ń tàwáàfù yìí àyè kan ṣoṣo náà ní bẹ ní gbogbo ilé ayé òun náà ní Mákà òun náà ní Mákà kò sì tọ́ fẹ́ẹ́ nìkan kó wá sọ wípé ọmọ tó wù mí ṣẹ̀mí tó bá fẹ́ kí n yọ́nú sí ọ bí lè kí òun mi ti tó yìí ó yá tàwáàfù rẹ̀ ó yá sáré ipò rẹ̀ lẹ́ẹ̀mejì eléyìí ti gbójú jọ ìjọsìn àìmúrò ṣẹlẹ àbáwọn irú èdè àbáwọn àìfi jẹyàn irú èdè àbáwọn kò tọ́ ká fi jẹyàn torí kó ti gbójú jọ ẹsẹ̀ àwa náà tún àfi ibi tá a ti mú wá náà ní ara ẹsẹ̀ láti ya punishment yẹn wá nígbà tó ọmọ tí ó bá ṣe àfáàní táwọn bá ní gbogbo mọ́ríkàtì mi bó ti tó ó yá tàwákù kó o tó lè yọ ọ́ sí ọ ọ́ tàwákù rẹ̀ nígbà wà kú kárakára wọn náà wà wọn kó fẹ́ yọ ọ́nà àbáwọn ni lọ náà bá ti jànàjànà ní bá ń lọ ní bá ń bọ̀ ní bá ń lọ ní bá ń bọ̀ wàlúwàní téèyàn bá gbọ́ ìsìláàmù yìí kò ní fún àwọn àdéhùn ẹ̀ kódà bá bí wọ́n bá túká tọ́túká. torí pọ́lọ́ ọmọ bò báyìí kankan kan láti ta wá kù tó ju kàába nìkan lọ. ó sì ń ta púpọ̀ ní káwọn sọ ikú tó bá fẹ́ kí lóyún sí ọ ó yá fa etí rẹ̀ tó bá ti wá fa etí rẹ báyìí kó máa kú kó máa ga máa kú máa nàró máa bẹ̀rẹ̀ máa nàró máa bẹ̀rẹ̀ máa nàró kò bá fún lẹ́gbẹ̀rún kó sáà ṣàkíyèsí àlàáfíà rẹ ní tí ń fún punishment àmọ́ sàwáàbù àgbọ̀dọ̀ pélé fún yẹn ní ìjìyà kò dáa sòtá bá dáhùn tí wọ́n bá ṣe é nìyí àṣìṣe ni wọ́n ṣe mistake ni kìí ṣe táwa táwa tẹ̀lé pé a ah, ṣé òkìní kan ṣe kò dáa ní ṣé òun ṣe àwọn ṣé òun yẹn ní kúndùnú lẹ́yìn fi ẹ̀m ìdánù màṣúrù mọ́nì gbogbo àwọn àlùfáà wa táwọn sọ yìí kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe nínú wọn. wàkúlù ìsáré ọ̀dọ́tún lè pàtọ́ kò sọ́mi ènìyàn kan tó já tó wá tóbi ju kó ṣe mi tẹ́kì lọ kò sí èmi lè ṣàṣìṣe ṣe ń tẹ̀lé rò pé mo lè ṣe ẹ̀lẹ̀ ká mọ́ mi lọ́wọ́ ṣé n bá ti gbà pé ah, àṣìṣe rere yìí ó ti dà ṣiṣẹ́ náà nìyẹn èyí tí ó máa já bùkù tí ó máa já bùkù tó ga jù ní kí n wá rí níbi wípé kí n ṣàṣìṣe sọ abala bí táwọn sọ̀rọ̀ sínú kí ẹsẹ̀ pẹ́ni tá a káṣìṣe máa lọ́wọ́ tó sì gbà kóun ṣàṣìṣe kì í ṣe kóun ni kì í ṣe kóun ni àwọn arangun apamọ́ àbẹ́ni tí ń ṣàṣìṣe tí wọ́n á ń fa ṣiṣẹ́ rinlẹ̀ ní ìgbà kí sá èyí òun olóko so ká máa gbé sàárè kalẹ̀ ká máa wá tàwa fún sàárè ká máa borí sàárè ká máa rọ kiri kalẹ̀ eléyìí àdádálẹ̀ ni àwọn tí wọ́n ṣe ní ìsìlámù ká máa yẹ pé àdádálẹ̀ ni wọ́n ṣe láàárín àwọn mùsùlùmí àwọn ìran méjì péré náà sì wọ́n máa ń ṣe owó nǹkan báyìí tẹ bá rí yẹn tó bá ṣe ẹwà ọmọ kó jẹ ṣíà tí wọ́n máa ń pè ní rọbìdọ àbí kó jó ní súfì kò jù bẹ́ẹ̀ náà lọ tẹ́bá dira wọn tí wọ́n bá ti ń tàwa kò sàárè wọn àníjú méjì náà lọ bóyá ọdẹ sófin ni àbí ṣíà ni ti ṣíà ó gbajúmọ̀ láwùjọ ìsìláàmù dáadáa ti sófin náà ó gbajúmọ̀ láàrin àwọn tí wọ́n bá já wọn àlùfáà tí wọ́n bá máa ti ń lọ lágbàáyé àwọn ìjọ ìjọ tó ń bẹ ní ìsìláàmù àmọ́ àti wọ́n já wọn tí wọ́n bá ní wáràù tí wọ́n ní ìsúnra nínú wọn ni àwọn náà máa ń ta kóró nǹkan kì í tẹ́ wọn lọ́rùn àmọ́ lára burú ti ń bẹ láàrin wọn ni wípé tí sẹ́wù kan bá sọ̀sọ́kùsọ ọ̀kan àwọn sẹ́wù nínú bá gbé lórí ni tí sẹ́wù tó fi kan bá ti sọ̀sọ́kùsọ ọ̀kan àwọn sẹ́wù tó kú ló bá jẹ́ kínní wọ́n bá gbé lórí lára burú ti máa ń bẹ láàrin tiwọn nìyẹn kódà bí wàá sọ̀sọ́kùsọ báńkì tó bá gbé máìkì kalẹ̀ tẹlomiin tí yóò fẹ́ sọ̀rọ̀ lẹ́yìn rẹ̀ bá wà pé ah, èyí tí ó fi jẹ́ ó yáwó yẹn pé ọ̀rọ̀ kan bẹ tá a fẹ́ pàkíyèsí sí nínú tí àwọn ṣéwù wa sọ lẹ́ẹ̀kan yẹn ọ̀rọ̀ yẹn afẹ́ká wò dáadáa ọ̀rọ̀ yẹn gbogbo ìgbà tó bá wà tó wọ́n fi gbé lẹ̀ àtàkù kó lo ọgbọ́n rẹ̀ tó bá máa kó lè fi gbé lẹ̀ àmọ́ kókó sáà ní pé kó jẹ́ àwọn jàmọ́ òun àpé nǹkan yẹn ò dáa ká tiẹ̀ nìyẹn kó má dàkẹ́ lórí àìdá gbogbo ọ̀nà tó bá wà fún gbogbo ìkàlẹ̀ sí ètùtù ọ̀tọ̀ nìyíwò ọlọ́run ọba máa fún wa lágbèékalẹ̀ ọ̀rọ̀ jura wa lọ. àmọ́ mo náà sọ̀rọ̀ pé á àwọn àlùfáà wa tí wọ́n sọ fún wọn bá wa sọ̀rọ̀ kan láìpẹ́ yìí àbí ṣéwù lágbájá á ọlọ́run já wọn pé ọlọ́run tó fún wọn púpọ̀ wọ́n sọ̀rọ̀ olówó lebi á gbogbo ọ̀rọ̀ tí wọ́n bá wa sọ̀rọ̀ ó pàtàkì ká di imú ó ká di imú ó ọlọ́run já yóò fi tó sàdúrà ó wá lè délé ládàá ọmọ kéwù rẹ̀ kó máa sọ pé ẹ gbọ́dọ̀ kó sọ ti kéwù kí ní sọ lẹ́ẹ̀kan àmọ́ àwọn mùsùlùmí kan ti gbọ́ táwọn ti lọ́nù lára tó kú bá ìsìláàmù àwa mùsùlùmí láwùjọ lẹ yóò bá nìyẹn lọ́dún tí súlẹ̀ fàrúkù tó ní ẹni tí ó bá jẹ́ èèyàn kó jẹ́ èèyàn àfa mi ò tó takò nílẹ̀ Yorùbá àfa mi ò lẹ́ni tó takò nínú àwọn tí wọ́n já àwọn àfa àgbà tá a wa mélòó nínú àwọn àlùfáà àgbà yìí ló sọ pé ní súlẹ̀ pàrọ̀ kò sọ yìí àbúrò ni mélòó la rí wọ́n dákẹ́ ó lẹ́ni tí ó bá ẹni tí máa ń wá ayé fún kẹ́yìn sọ́nà wọn tó bá ara yìí máa ń wá kọjú sọ́nà wọn kújọ́ tó tú àwọn ọ̀rọ̀ yìí àwọn àlùfáà mélòó nínú àwọn àfa àgbà wa tá a ní báyìí gan-an àwọn mùsùlùmí orílẹ̀-èdè wa nílẹ̀ Yorùbá wa àwọn àlùfáà wa mélòó ni wọ́n sọ wípé káwọn èèyàn má tẹ̀lé tó sọ pé àkóbá ló lè jẹ́ fún ẹ̀sìn wọn àwọn àlùfáà wa mélòó wọ́n sọ. gbogbo wọn dákẹ́ ni wọ́n lè máa sùn lẹ́yìn lẹ́yìn ọ̀rọ̀ tó ti sọ náà náà ló di pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ àlùfáà kan máa rẹ̀ ti wọn kan máa bórí lọ́wọ́ wọn bórí èèyàn bákú èèyàn bódìdí èèyàn lẹ́yìn ọ̀rọ̀ tó sọ náà náà ló gba wa bórí yẹn di bó wa pọ̀ ní wá ṣẹlẹ̀. wọn ti mú lọrin náà mú lẹkọọ náà na lọyọọ náà mú káàkiri tó sọ nǹkan náà. ìjọba aráfà nílẹ̀ Yorùbá tó lọ ṣọ́ọ̀ṣì tí lọ́ọ́ fi orúkọ Jésù tó náà orúkọ wọn nìyí. àlùfáà mélòó ló nú àwọn àlùfáà àgbàdé tí wọ́n sọ. lẹ́yìn tí ẹ̀ tèbó náà la padà fún yín ọmọ àlùfáà kan nìyí láàárín àwọn aláwo láàárín àwọn aláwo ló ti kú sáàkì sọ̀rọ̀ báyìí títí sọ pé ẹni tó bá wá sílé awo tí ẹni tó bá wá tẹgbẹ́ awo ó yẹ kó máa mísàn tó gbé wá tẹgbẹ́ awo lẹ́yìn tí ẹ̀ náà lárí bẹ́ẹ̀ tí wàá ṣe tiẹ̀ síwájú tiẹ̀ àmẹ́yìn rẹ̀ yìí náà jáde àwọn aburú aburú aburú wa ń tẹ̀léra wọn tẹ̀léra wọn lọ́dọ̀ àwọn àlùfáà ni kò síbi tí àwọn nǹkan yìí ti pilẹ̀ kò sáwọn tí wọ́n pilẹ̀ gbogbo àwọn kìíní yìí àwọn sunfi ni torí pé ẹ̀ ní bàbá sunna kan láyé ẹ̀ ní bí bàbá sunna kan níbi gbogbo orí ilẹ̀ ayé ti tó kẹ́ máa rí kó máa dúró orí orí tèmé dórí mẹ́nẹ́mẹ́nẹ́ dórí kìíní kan ní gbogbo orílẹ̀-èdè ayé ẹ̀ ní bàbá súnà nìyẹn ẹ̀ ní bàbá súnà nìyẹn torí ẹ̀ jẹ́ ká ṣàkíyèsí ara wa ẹ bá ti léyìn tí bá ti ń tàwa kó sàárè àbí tó dún ní sàárè tí ń gbàdúrà bẹ́ẹ̀ àbí tí ń rọ kiri ká sàárè ẹ̀ má kó jẹ́ ṣíà àbí kó jẹ́ sufi a ti sọ fún wa pé sẹ́kọ̀ọ́ ádámà náà ti sọ pé ṣí àní ìyá sufi olóbi sufi kalẹ̀ ẹni tí ò bá ti lè rí sí àparẹ́ kò lè rí súnfín náà kò lè rí parẹ́ wọ́n sọ yé ni nínú tíra àwọn dáwọ́ ọ̀sán sọ́wọ́ wọ̀sùlùfíyà tíra àwọn pẹlẹbẹ báyìí tí wọ́n kọ wọn sọ níbẹ̀ takojú wa méjèèjì báyìí kà nínú rẹ̀ kọ́lá kó ṣàrò eléyìí ni alihali tó kú la eléyìí ni ìṣesí àkọ́kọ́ téèyàn tí èèyàn ó wà tó bá wà nídìí pé ti tàwa kọ sàárè ó lè lánìyàn kó òun ṣe lọ́wọ́ òun ti tàwa kù yẹn lẹ́ni tí ń ṣe lọ́wọ́ eléyìí ya lè ní ẹbọ kékeré ni alihala ti sàníyà ìṣesí ẹlẹ́ẹ̀kejì òun náà ní kó pé tàwáàfù ti ń ṣe yẹn ó ń ṣe é lẹ́ni tí ń fi ń súnmọ́ sàárè yẹn ni yẹn ni pé ó ṣe ìjọsìn fún ẹni tí ń bẹ nínú sàárè yẹn téèyàn bá ṣe léyìí sí ti ń jọ́sìn fún nǹkan Allah الشيخ الإسلام ابن تيمية للمجموع الفتاوى ونفع إن الطواف لا يشرع إلا بالبيت العتيق باتفاق المسلمين أين يقول wọ́n dájú dájú ìmáa ṣe tawaf kò bá òfin ẹ̀sìn wa mu kò sí nínú Islam àyàfi fún ilé kan ṣoṣo tá a mọ̀ sí ilé ìjọ́hun tó ti pẹ́ al-Baytul Atiq ilé tó ti pẹ́ òun nìkan ló ní tawaf al-Baytul Atiq wọ́n wá níbi tìfáàkì mùsùlùmí eléyìí gbogbo mùsùlùmí ló gba eléyìí gbogbo mùsùlùmí ló gba eléyìí tí wọ́n bá ní gbogbo mùsùlùmí ló gba eléyìí a lè máa rí nígbà bẹ́ẹ̀ kámẹ́rà tó sọ pé rárá o kàábà yẹn kìí ṣe ibi tó yẹ ká máa tàwa àwọn àjọhùn àwọn èyí ṣe mùsùlùmí ojúlówó kàńdá nínú rẹ̀ tì àwọn tá a bá ń sọ̀rọ̀ àwọn mùsùlùmí tó jẹ́ mùsùlùmí tó yanjú nínú Islam kò sí mùsùlùmí tí ò gba tàwáàfù káàbà kò sí mùsùlùmí náà. àwọn táwọn arísí wọn lè máa sọ wípé rárá àwọn ògbà ń tà wọn òun náà ní bí àwọn ṣíà irú yìí táwọn ará ìran máa ń dá lẹ́nu nígbà tí wọ́n bá lọ hajj gbogbo bíbí tí náà ti ṣẹlẹ̀ tí àjò ní rọrùn láti ṣe tí ò ní yọrí sí dáadáa òun làwọn máa ń ṣe tiwọn. àbáde wàlhálà dábàkù àlẹ́ tẹ̀lílì mẹ́rin yẹn tó bẹ̀rẹ̀ ìrì dàríkà ìyẹn ló fà á sí ẹnu gbogbo àwọn àlùfáà ìsìláàmù fi kò lórí pé gbogbo ẹni tí bá ń ṣe tàwáàfù ààyè mìíràn tó yàtọ̀ sí kàábà ẹni àná wọn fẹẹ nu kò lórí ẹ pété ẹ bá rí yẹn kan tí máa ń ti tàwa kọ kan yàtọ̀ sí kàába wọn ni kẹ ẹ mọ̀ pé ẹni àrùn lẹni yẹn. bákan náà wọn ni bísí mẹ́rin yẹn tó kù bí sàkàràtì bí kárí yẹn kan ti pèrè tó tó ń ṣe tàwa kú òkúta ó gbókúta kalẹ̀ ni wọ́n á ń rọ kiri káàrẹ àwọn àpẹẹrẹ àwùjọ ti wá àwọn olóòṣà ni wọ́n máa ń ṣe yìí o. أو بحجرة النبي صلى الله عليه وسلم أبي يرى النبي لنركركا يرى النبي ونركركا يرى النبي صلى الله عليه وسلم أو بالمسجد المبنية بعرفة أو aw أو غير ذلك. أبين àbí تواب. أنت kiri ká tawaf ń rọ kiri ká mọ́ṣáláṣí mìíràn nínú أبين mọ́ṣáláṣí أبين wọ́n kọ́ sí Arafa ni àbí sí Mina ni àbí sáàyè míì ni àbí sí Madina tó jẹ́ mọ́ṣáláṣí ànẹ́bí náà ni wọ́n á lóun ṣe tawaf ń bẹ̀ walhamdulilayi ìjọba o kọlọ́n dàbò kó má jẹ́ kí ìjọba náà wó láéláé o ìjọba tí ń tún Islam nínú gbáà ní ìjọba gbogbo ẹbí abáti rẹ̀ nínú àwọn tí wọ́n jó ta súnà tí ìwà níyà ti ba ayé wọn jẹ́ tó ti ba àlámàrí wọn jẹ́ tó ti da ọpọlọ wọn rú tí wọ́n máa tọrọ ìdojúbolẹ̀ fún ìjọba Saudi ṣùgbọ́n lódodo yìí táwa fi ń sin lọ́wọ́ wọn bá gẹ́gẹ́ bí al-sunna wal jamaa òun náà ní pé ká máa tọrọ àdúrà fún ìjọba Saudiya pẹ̀lú iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe lórí pípa ẹbọ rẹ̀ láwùjọ wọn àti àwọn ibi tí wọn bá ti ní ìkápá rẹ̀ lágbàáyé Ọlọ́run tó bá ti sọ wọn lẹ́sùn lórí láìpẹ́ yìí ní gáàrú ṣẹlá gbogbo àwọn ìyàkuyà tí wọ́n yà síbẹ̀ tó já wọn nǹkan tí ò gbádùn bí àwọn nánkà àwọn àti ní jákujáku tó ń bẹ lára wọn apáta ìjọba sùdíyà tó gbé ìgbìmọ̀ kankanlẹ̀ tó gbogbo ẹ̀ kálọ̀ fi irinṣẹ́ kálọ̀ fi gbapá gbogbo ẹ̀ kò mẹ́ẹ̀ kó má sí bẹ́ẹ̀ mọ́. muhammadu ọmọ salimanu tẹ́ẹ̀mà tẹ́ẹ̀mà tẹ́ẹ̀mà ah, lépe fún yín báyìí àlù dá sẹ́yẹ́yẹ́ o ṣùgbọ́n tẹ̀yẹ bá ń sọ pé salimanu rẹ̀ yín mà níyà tẹ́ẹ̀ fi ń sọ torí pé salimanu gbógun ti wà lónìí àwọn àgbàtà wọn táwọn bá sọ pé salimanu ó sì ń gbẹ́tọ́ àkùrí ẹ̀ káàtó a ní gbẹ́tọ́ tá a fẹ́ gbà ń bẹ̀ o èèyàn nílò tọ́ tó bá sì tó bá kùrí ẹ̀ káàtó tó bá yé wa a lè sọ tó bá bùkátà ká sọ ọ́ àmọ́ tí ìwádìí bá ń sọ pé sàlìmánù ò dáa ìjọba sáwọ́jú ò dáa ìwọ́n máa yá àmì mùsùlùmí máa ba ìtàjẹ pẹ̀lú ọ̀rọ̀ ìwádìí ìwádìí máa fi ti ń lọ tiẹ̀. ìyá lèmi ti máa ń sọ ńgbà mí fáwọn èèyàn wípé ńgbà tẹ́ bá sọ pé ìjọba sòdíà wọ́n ń kọ́ àwọn afá àtẹ́wọ̀n ìjọba sòdíà wọ́n là kọ́kọ́ ìjọba tó kọ́kọ́ máa da ìran ayétẹ́wọ̀n ẹ̀yìn ìwádìí yín láti pìlẹ̀ ọjọ́ ayé yín náà lẹ ti máa ń wẹ̀ wọ́n àti pìlẹ̀ ọjọ́ ayé yín náà ni ẹ wẹ̀ wọ́n wẹ̀ wọ́n títí nílùú Egypt ẹ sákùn bẹ́ẹ̀ ńgbà tẹ́ ẹ̀ níta gbẹ́jẹ́ mọ́wọ́ gbogbo ìgbìyànjú yín bíjọba àníkó ṣe dojú déjú ṣe dojú bolẹ̀ lẹ́ẹ̀ máa wá kiri ni wọ́n á kó yín síyà láti jọ́ tí wọ́n ti fi yín kalẹ̀ gẹ́gẹ́ bí ẹgbẹ́ ìfọwọ́nà mùsùlùmọ́ ẹ wá ń tẹ ìyá lọ́dọ̀ ìjọba ẹlòmíì nù yín kú sẹ́wọ̀n ẹlòmíì máa sọ fún mi tí ó máa ń gbà mí ló ní ẹgbẹ̀gbẹ̀ni kan tó tó gbà mí yàtọ̀ ìbáná ní ebi tó tẹ̀ra ní ṣùpà ni wọ́n ti ní mọ́tò fún ìyá lọ pàmbẹ́ ẹ̀sìn bẹ̀rù ọlọ́run bẹ̀rù ọlọ́run. ìjọ tíjọba ìjọ ti ń jẹ ìjọ náà lọ́hùn ìjọba egypt máa ti ń torí ẹ̀ ń jẹ yín yá ìjọba sòríyá òfin ẹ̀sìn ni wọ́n ń takò lára yín náà ti gbà yín tọwọ́ tẹsẹ̀ ìbẹ́ ẹdí sáwọ́dí náà fẹ́ ba àbẹ̀jẹ́ náà ni ẹdí sòríyá kan ẹ ba ìjọba sáwọ́dí náà tó lè fẹ́ gbógun sí yóò ṣe dàwó yóò ṣe dàwó àwọn àgbà Salman sẹ́wọ̀n ẹni wọ́n ń dà wọn àfa àwọn àfa dáadáa ni wọ́n ń dà sẹ́wọ̀n tí bàbá ìdí òun lẹ́yìn táwọn ń sá káàkiri náà ń sá kódókódó káàkiri tẹ̀mí gbàdá ẹ rí i pé wọ́n dúró ti ń tẹ̀sí mú wá lẹ́sọ wọn lórúkọ kí èdè ti wọn. sheikh abdul muhsin abadu síbẹ̀ salman awda nìkan àwọn nìkan ní afa nílùú sáwọ́dí kò sáwọn afa ní bẹ̀ mọ́. ayatu kibari ulama àwọn afa ní darí ẹ̀. wùzárà tó ṣòwò ní islam.

bíjọba ó sì bọ́ sọ́wọ́ yín tó kú lọ́wọ́ àwọn tí ń bẹ́ẹ̀ ń bẹ̀ ní. kódà bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ bá yìí tẹ̀ ń filẹ̀ nàìjíríà yìí náà wẹ́rẹ́wẹ́rẹ́ náà ẹ̀ mọ̀bí lọ àwọn ti torí ọjọ́ ọ̀la báwo bá tẹ̀ sí láyé máa ń ìdínà bá bẹ̀rẹ̀ ayé ò lè sọ fáwọn kan pariwo ayé ò sọ fáwọn kan wírí kì í ìlànà fẹ ẹnu ara yín táwọn àwárìjì tí wọn lò tí wọn fi ba nǹkan nínú ta islam kò lẹ́yìn náà ṣe kéde lẹbẹrẹ tí nílò kọlọ ṣàánú yẹn kó ṣàánú gbogbo wa yá fún di eléyìí kò sáàyè kan fi kata àmọ́ ṣe tàwáàpù rẹ̀ tó ju bẹ̀yẹn nìkan náà lọ yẹn náà ní mọ́tò tó tẹ̀lé àbí ní gbogbo àwọn mùsùlùmí pátákó àpẹẹrẹ tí máa ṣe tàwáàpù nǹkan míì kò bá jẹ́ mọ́ṣáláṣí kan náà ni kódà kó jẹ́ yàrá nẹ́bì ni ẹni anulẹ ní ìyẹn ẹni tó ti sọnù kúrò lójú ọ̀nà tó tọ́ pẹ̀lú tí ń ṣe yẹn ònìwò ẹni bẹ́ẹ̀. wọn ni àwògẹ́ ìzàlíkà àwògẹ́ kọ́bùrì bá dùn mẹ́ṣáyẹ̀ kò bá jẹ́ ń ṣe yín rọ kiri ká sàárè àwọn àgbà kan àwọn kàmá yẹfu aluhu kẹsìrò nígbò hali mùsùlùmíìnà wọn ní gẹ́gẹ́ bí ibùn tẹbi àti bí ọ̀pọ̀lọpọ̀ àwọn aláìmọ̀ká nínú àwọn mùsùlùmí ṣe máa ń ṣe tàwa ìgọ ilé bẹẹtẹ láti tí wọn lọ máa tàwa kó bí tí kìí ṣe ilé tà ń sọ yìí tó yàtọ̀ sí kàábà wọn ni láàyè jù ìtìfàkì mùsùlùmí ìmáṣerú ìṣesí báyìí ká máa tàwa kó àyè mìíràn yàtọ̀ sí kàábà kìí ṣe tó tọ́ rárá kò tó kọ́ máa nínú ìsìláàmù nífẹ̀ẹ́ ní gbogbo àwọn mùsùlùmí sì ni. báyìí máa ní ìtàkùn ẹ̀dá àlékà dínà nì wọ́n ní ẹ wá lọ mà wípé gbogbo ẹnikẹ́ni tó bá lọ lérò ń gbà pé ẹ̀sìn ní nǹkan yẹn wà kúrbàtà lára tá a fi súnmọ́ lọ́hùn ní ọ̀rẹ́ fa ẹ̀dá àlékà lẹ́yìn sàbìdìínì ìtìfàkì mùsùlùmí yẹn wọ́n lẹ́nu yẹn ẹ̀tọ́ ni ká kọ́ ká ti dúró mà wípé kò yẹ kì í ṣẹ̀sìn nínú islam ní kéèyàn máa tàwa kù sáré àwa náà sọ fún wa lẹ́nu tí gbogbo ibi tá a bá ti láwùjọ tí wọ́n bá ń tàwa kù ibi tó yàtọ̀ sí kàába kì í ṣẹ̀sìn ni wọ́n ṣe ń bẹ̀rù kí wọ́n á ní wọ́n ṣe ìrànù ní jẹ́bẹ̀ ìrànù náà ṣe tẹ́wàá láwọn bàbá tí wọ́n ti ṣe kọjọ́ ò máa ṣe ní wọn ò máa ṣe náà níbẹ̀ yẹn wọ́n sì ṣe ń bẹ̀rẹ̀ wọ́n sì ṣe náà ní ọlọ́run wa sọ kálukú lẹ́sàn lórí ayé mo sì yé ma àtàníyàn tó fi gbélé torí pé kò túmọ̀ sí gbogbo àwọn tí wọ́n ti lọ lọ́lọ́run náà ni wọ́n ti ló já pé tí wọ́n bá máa ń tà ń sọ lẹ́nu ń sagídí pẹ̀lú ẹ̀ ara àwọn bàbá dáadáa náà lónìí tọ́jú bàbá dáadáa lónìí náà tó já pé wọn nǹkan míì náà bẹ lórí ẹ̀ lánàá nígbà tí wọ́n kú dòdò lẹ́nu wọ́n ju tàná lẹ̀ wọ́n gbé mi. mọ́tàlásí tà ń sọ wá tá à ń sọ̀rọ̀ nínú rẹ̀ yìí mọ́tàlásí bàbá wa Usman alágbàlá wọn ní ìkàkà ni wọ́n ń ṣe é bọ̀ tẹ́lẹ̀ ìgbà tí wọ́n gbódòdó wọ́n ju tí wọ́n ń ṣe é bọ̀ ọlẹ̀ wọ́n ti gbélé ipá abẹ́lẹ́wọ̀n bá kọ́lọ̀ jẹ́ tí wọ́n láti bọ̀ tó dàbí tí wọ́n ń bẹ lórí ẹ̀rọ kàtàwá náà àti gbogbo àwọn òbí ẹnì kọ̀ọ̀kan náà lápapọ̀ torí ẹ̀ wá máa yẹ àwọn bàbá mi bẹ́ẹ̀ tó já pé ẹ̀mí wọn ẹ̀mí tó lè gba òdodo ni àmọ́ tí wọ́n ti lọ pàdé ọlọ́run ọba lẹ́nu tó dodo yẹn ò yé pẹ̀lú tí wọ́n pè fún wa lódodo tó ti jẹ́ pé irọ́ ni tí wọ́n mójútó bàbá mi kú sí ni wà sí ìbàdí wọ́n pè é lẹ́sìn fún ni ó fẹ́ sin náà ni ó wá fi fi fi bẹ́ẹ̀ ó kú kò wá gba òdodo mi ò padà yé wípé wà sí ìbàdí ìṣẹ̀sìn kájú kò ta tọmọ fún un mọ́ṣáláṣí ìṣẹ̀sìn kálù bàdí kì í ṣẹ̀sìn àgbọ̀ ìyẹn ò débà àmọ́dé tó kú sí ni ẹlẹ́ni tó fẹ́ sin lọ́hùn ọlọ́mọba mọ bí ó yóò ṣe yóò ṣe yóò ṣe fún rẹ̀ níbi ọ̀pẹ di àlùkìyàmà torí pàníyàn rẹ̀ dá ó súnmọ́ tó dodo omi bá dé bá ní yóò fi nǹkan yẹn lẹ̀ ara àwọn tó fi ilẹ̀ náà lónìí náà tí wọ́n ti ti dàgbà dáadáa tí wọ́n láwọn ò mọ́ nígbà tó dodo tó jẹ́ súnà tó jẹ́ ti Islam gàgà dé bá wọ́n fi ilẹ̀ wọ́n kúrò nídìí rẹ̀ so àmọ́ wọn kan náà ń bẹ tó já sí pé bódodo bá dé bá wọn náà ìtàn ìyá ìyá rẹ tójú wa ní ìfẹ́ ìyá ìyá ìyá rẹ tójú wa ní ìfẹ́ ìgbà tí wọ́n máa pa nínú òbí ní gbòdodo yẹn. so ibi tí irú wọn náà lè àwọn ọba Allah subhanahu wa ta'ala náà ó máa bí ó ti yẹn dọ̀rọ̀ wọn àmọ́ èyí tó kàn wá ní pé tán eléyìí kú eléyìí kú àmì ẹlẹ́bí òdodo àmì tí ìṣẹlẹ́bí òdodo gbogbo kálukú gbogbo àwọn bá ti kú tọ́ àmọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ bá fẹ́ kọ́ lọ́wọ́ bó bá lè fún wa bí tí wọ́n bá kù sí i kọlọ́ọ̀bá lè yá gbọ̀mọ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí tó hàn sí wa tó sì já pé tí wọ́n kúlé lórí bídíà ni tí èsì bídíà tó sọ níbi kékeré àwọn ọbẹ̀ náà wọ́n bá fún wọn kọ́lọ́ọ̀ yá bí wọn ìlànà ìsìlámù yẹn àmọ́ kò wá túmọ̀ sí pé tí wọ́n bá kúlé lórí ìlọ́nà pé káwọn ìlú máa rìn káṣí máa pọ̀ sínú rẹ̀ rárá o kì í ṣe ìlànà ìsìlámù yìí o kí irun tó dé àwọn mùsùlùmí kan ti kú lẹ́ni tí òfin òun àwọn mùsùlùmí kan pé correction tó kí ọlọ́run ọgbó tó yí kíbla padà àwọn míì ti kú bìbọ́ ọgbà yẹn tó ń gbé kíbla yọ ọ̀kan àwọn kírun sí láyé wọn ni. àmì ti kú kọ́lọ́run ọgbó tó ṣàtúnṣe mí pé ẹ sọ̀rọ̀ lórí ìwọ́n má ẹ ni. ká máa sọ̀rọ̀ lẹ́nu ní ìbá kú ni ìdí ń bẹ́lẹ̀ ni. sọ kókó ni wípé gbogbo ń tá a bá fẹ́ tẹ̀lé nìyí ẹ̀já rẹ̀ pé á tẹ̀lé tó bá ìlànà ìsìláàmù ìyẹn yẹn kan tí bá ń tàwa kò ó àwa tá a bá ti rí bẹ́ẹ̀ ẹ̀dá òun gẹ́gẹ́ tá a wá rí ó bùkátà ká kọ́ ọ lẹ́sìn wípé ń ti ń ṣe ìyẹn kìí ṣẹ̀sìn ìsọfún pé kìí ṣẹ̀sìn ní ìkọ́ lẹ́sìn yẹn wá ní eléyìí ní ẹnu gbogbo mùsùlùmí kò lè lórí ó mọ̀ wípé nínú ẹ̀sìn Islam lára ń tẹ̀yìn ò gbọ́dọ̀ máa mà ní wípé a gbọ́dọ̀ máa tàwáfù ààyè kankan nínú ìsìláàmù a gbọ́dọ̀ tàwáfù ààyè kankan ju kàába lọ tó ń gbọ́rọ̀ lé ní àfẹ́lẹ́ ìsọ̀kan a gbọ́dọ̀ tàwáfù ààyè mìíràn lórí ilẹ̀ yìí tó ju kàába lọ. anabi muhammed sallallahu alayhi wa sallam wa pé tẹ̀rí yẹn àwọn kan ń tó sì jẹ́ ìdí ọ̀kan kan ara wọn wọ́n ń pè ní albaitul mahmud albaitul mahmud anabi ní albaitul mahmud yẹn sọmọ ẹlẹ́ẹ̀kejì ló wà dèdè ọ̀kan kan kàábà lórí ilẹ̀ ní dèdè sẹ́ńtà àbí tó náà wà ibi tí kàábà wà lórí ilẹ̀ ní àárín àárín méjì ayé dèdè ibẹ̀ náà ní albaitul mahmud tó wà nípò kàábà ní sánmà dèdè ibẹ̀ ló náà wà anabi sallallahu alaihi wasallam ní àwọn màlẹ́kà seventy thousand ni wọ́n máa ń lọ kiri káàrẹ̀ lójúmọ́ èyí tó bá sì ti lè tàwáàfù rẹ̀ lónìí kò ní tún tàwáàfù ní ìṣe ń bẹ̀ mọ́ táyé kò parẹ́ ẹ̀ka náà ni so seventy seventy thousand ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́jọ́ kọ̀ọ̀kan ni seventy thousand kò ní kọ́ni tọ̀la kọ́ni tí one thousand years to this time tọ́lọ̀ bá sì ti ayé máa bẹ̀rẹ̀. tó eléyìí láti rí pé kàáfà yẹn ní àó pàtàkì a gbọ́dọ̀ fún lápèjúwe mi lórí rẹ̀ ṣùgbọ́n àti wọn máa ń ta àwọn nǹkan tó máa ń yàtọ̀ sí àwọn nǹkan táwọn mùsùlùmí bá ń bẹ lórí àwọn ṣe àyè àwọn arọ́fídọ̀ ní Iran ní nǹkan bíi three years kọ́ ni sísìn àbí two years ní nígbà tíjọba sọ̀rọ̀ bíyà

tán wò wọ́n wọ́n fi kámẹ́rà tẹ̀lé wọn káàkiri. eléyìí gbogbo ẹsẹ̀ bá ti ti máa ti ṣe bẹ́ẹ̀ ẹni àmì àwọn ṣe àmì. tẹ́lẹ̀ àwọn àmì náà tó máa tàwáfù sáré àwọn sófin náà máa ń ṣe jù tó àyè tàwáfù mi kankan ju ààyè yìí lọ. alimami Ibn Taymiyyah rahimahullah ta'ala wọ́n ní tá a bá wá kọ́ láti tó mà pé nínú ìsìláàmù kò gbọ́dọ̀ má mà á bẹ́ẹ̀ wípé a gbọ́dọ̀ tàwa kò bòmí tó kàábà lọ tó bá wá yarí fàyín asọ̀rọ̀ alẹ́ ti kọ́ bí yìí dìínà ọ̀sẹ̀. alimami tẹ̀mí àdìsẹ́ nìyẹn bá wá yarí kalẹ̀ rárá o ẹ̀sẹ̀ ni òun ò sì ní fi ilẹ̀ láéláé bí wọ́n ṣe máa kú nìyẹn. kótìlì yẹn ni pé olórí ìlú bá yẹ pé lábẹ́ òfin ìjọba ìsìláàmù lẹ́nu ẹ bá ti ń dán dákúdáwò olórí mùsùlùmí lẹ́tọ̀ọ́ kópa ó lẹ́tọ̀ọ́ kópa tó bá fi ń ṣe tàwáfù sàárè lẹ́ni tí ń ṣe ìjọsìn fún sàárè yẹn kó bùkátà ká jẹ́ òye pé má ṣe má tó bá ti jáwọ́ mbẹ́ ẹ̀lẹ́ àná àmọ́ tó bá ti ń kọ̀ǹtínú tó ń tẹ̀síwájú láti máa ṣe àlè ìmáàmù lọ́sẹ̀ mìíràn ní hòtẹ́lì eléyìí bẹ́ẹ̀ ni majmúrù fatawa majmúrù alifatawa alimami tẹ̀sẹ̀mí rahimahullahu ta'ala ní mujalladu twenty six ojúwe two fifty volume twenty six ojúwe two fifty ibẹ̀ ni ọ̀rọ̀ alimami tẹ̀sẹ̀mí àyíwá kọ́lọ̀ ń dá kó bá ní kẹ́ alifagba kó bá ní yọrọ sí wọn inṣàlá tààlà àdùn lórí ilé abẹ́lẹ́wọ̀n wà lọ́wọ́ subhanahu wa ta'ala kó fún wa ní àgbóyè ìwà kó sì mú wa gbé dédé lórí wọlé wà ìlà àdìyẹwà abẹ́lẹ́wọ̀n wà lọ́wọ́ subhanahu wa ta'ala kọ́nà bá ní káyìpá kú lórí ilẹ̀ kó sì tó alẹ́ nínú àwọn masáàjìlì wa kọ́nà kó sí àwọn masáàjìlì wa fún wa kó gbọ̀n aláyè ọ̀rọ̀ láti máa bá àwọn àjọṣin wa ká ṣe ń bẹ̀ tẹ́lẹ̀ láti máa bá a lọ kọ́nà kó gbọ̀n aláyè ọ̀rọ̀ débẹ̀ kọ́nà fún wa lálàáfíà lórí ìlú ayé kúrò níbi àìsàn tí ń dààmú wa tí ò já gbádùn tí ò já ojútùú ayé wa bó ti tó àti bó ti yẹ àbẹ̀lọ́wọ̀n ọba Allah subhanahu wa ta'ala àwọn tí wọ́n ti bá lọ nínú àwọn mùsùlùmí kọ́lọ̀ ṣe ní kò ṣẹ̀yìn ní kò kò ṣàhádà fún wọn àwọn tí wọ́n kù tí wọ́n kó nínú gbogbo ọmọ ẹ̀dẹ́ yẹn pátá ọ̀rọ̀ máa ní fún lálàáfíà ọ̀lẹ́lá ìlànà ìlọ́lá kọ́lọ̀ fún lò ní sábà bí ìpa ìṣẹ̀lẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan kó sì lò ní sábà bí ìmánà nínú ìsìláàmù tó jẹ́ ti òdodo fún ayé lápapọ̀ ọ̀lẹ́lá ìlà ìlọ́wọ́ وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه ربنا لا تجعلنا وأهلنا وذرياتنا من المغضوب عليهم ولا الضالين واجعلنا ربنا من عبادك الصالحين ومن أئمة المتقين ربنا آتنا في الدنيا حسنة